gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ tèmi òyípadà Fẹ́mi ọmọ Ògúndèyí aka Fẹsẹ̀múlẹ̀ náà ni gẹ́gẹ́ bí nígbà kan tí mo post dádì mi nígbà yẹn lọ tí mo ra fóònù fún wọn táwọn èèyàn tí wọ́n ní kí n lọ ra bẹ́ẹ̀dì fún wọn kí n ṣe bábà kí n ṣàwọ́ kí n bá wọn tún yàrá wọn ṣe àwọn náà rí lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo ẹ̀ náà ni mo bá wọn ṣe láti ìgbà yẹn náà lẹ́yìn ìgbà yẹn kò tí tó bí oṣù kan tí wọ́n ṣubú bí wọ́n ti ṣubú láti ibi tó ti lọ ṣiṣẹ́ iṣẹ́ káfíńtà tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣubú so látọdún yẹn náà la ti ń tọ́jú wọn bọ̀ gbogbo ibi tá a dẹ̀ ń gbé wọn lọ wọ́n kàn ń gbó lọ́wọ́ wa ni àwọn kò sì yàtọ̀ àti náwó náwó gbogbo ẹ̀ orúkọ mo fi san ilẹ̀ pẹ̀lú gbáko méjèèjì ń sán mi ni o wọ́n bá mi try try títí tí oníṣe ló ń fà mí n lè dá ń dé n lè dá jókòó ń ṣe náà ń gbé mi tọ́ílẹ̀tì o bó ṣe ló ń fà mí dán yín tí n bá fipá nà tó bá nà tí mo rọ́jú tí wọ́n bá mi nà tí mo tẹ́mi náà ló nà tí mo nà tó bá pẹ́ tó bí ìṣẹ́jú mẹ́wàá àfà mi dọ́yìn àfà mi láti ibi kókó orúnkún ẹsẹ̀ báyìí àfà mi kan ìtàn àfà mi fà mi máa máa di ìgbìlẹ̀ a máa ṣe wọ́n á sọ pé àwọn ojúlówó dókítà ni wọ́n lè ṣe owó dẹ̀ pọ̀ lọ́wọ́ wọn wọ́n ti try try fún mi o wọ́n ti gbìyànjú gbìyànjú fún mi o kápẹ́ńtà ni mi o mi ò kan rú eléyìí ríjọ́ tí mo ti délé ayé mi o mo kàn ṣubú ni o. àjọ ọgbẹ́ni lólùfẹ́ wa so nǹkan tó tẹ̀ ń ṣe méjì láàrin ìnira inú ìnira tí wọ́n wà yẹn. ó ń sọ mi lágbárí yẹn wọn ò lè sùn. gbogbo ìgbà kù báyìí ó ń sọ mi ní o. lọ sí hospital wọ́n bá wọn kọ́ ìyá x-ray ká mọ̀ bọ́tà máa ṣe nítorí kò kọ́lọ́ńṣà gbogbo wa nàìjíríà lọ́wọ́ tàwa yìí nísìnyí kò sí nǹkan kan níbi kankan rárá àìlọ́sítù nísìnyí tí ó bá sówó ò lè gbé yàn lọ sí hospital àti kọ́ bí dókítà tó ṣe kó tó ṣe gbákọ́ tó ṣe àkọ́ tó yẹ x-ray kọ́ tó sàn kọ́ tó máa lò owó nìyẹn gbọ́dọ̀ ti lówó lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tó bá fẹ́ ràn mí lọ́wọ́ bàbá fẹsẹ̀ múlẹ̀ gbogbo nílé bàbá tó fi fẹsẹ̀ múlẹ̀ gbogbo gbogbo ẹ̀yin lólùfẹ́ wa nílé lóko ètò ọ̀kẹ́ ṣàánú wa kẹ́ ṣàánú wa. bàbá ṣé ẹ lè dìde díẹ̀. Ah, mi ò tí ì àfi mú bá fọ́ tilẹ̀ báyìí o gbígbà kù ló ń sán mi tí n bá fẹ̀gbẹ́ kan lélẹ̀ tí pé mo fẹ́ sùn tẹ́gbẹ́ bá ń ta n bá ní kí n fẹ̀gbẹ́ kejì lélẹ̀ báyìí kò ṣeé ṣe bí ìgbàkù yẹn bí ìgbàkù mọ́ bí tan mọ́ ìgbàkù mọ́ bí di ó ń sán mi ní egun lọ́hùn ni iṣan yẹn dẹ̀ ti ká mo wá fẹ́ nà báyìí kò ṣeé nà ó ń sán mi gidi ó ń sán mi dágbárí ni ẹjọ ẹ ṣàánú mi. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí yóò bá tiẹ̀ ṣe lè ṣe kíní dáadáa pé bí a tó bá tiẹ̀ ṣe pé bí a lè tiẹ̀ lè fi hàn dáadáa bọ̀ kí ìnira tó tiẹ̀ ṣe fún wọn yẹn kó sì kúrò nítorí tí nǹkan kékeré bá tiẹ̀ gé yàn lọ́wọ́ gan-an èèyàn mọ ibi tó tààrà èèyàn kú sí kámẹ́rà tó bá sọ pé nǹkan ìnira yẹn gan ló ń ṣe mí ju pé kí yàn tiẹ̀ bọ̀ nínú ìnira yẹn gbogbo ẹ̀yin lólùfẹ́ wa so wa ẹjọ́ ìṣàánú kò sẹ́ni tó máa mọ̀ ní ara yín àgbàkú ọmọ yóò ní pàdé àgbàkú ẹni iṣẹ́ ṣe o ẹni ṣì ní o mi ò kì í o àwọn èèyàn ọmọ wọn ti try fún mi títí tí wọ́n ti gbìyànjú o mo ní kí n tún pé kí gbàjarè fún ẹyin lọ́dún lọ bí ọdún kan báyìí ẹjọ́ ìṣàánú mi. bí ọdún kan àpọ̀ báyìí kódà gan tí mo ṣe gan kò ń ṣe dúdú inú mi ni mo fi ń ṣe pé kí n gbé bàbá mi wá sórí afẹ́fẹ́ láti tọrọ owó fún wọn kì í ṣe nǹkan tó dùn mọ́ mi nínú pọ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe kò sí nǹkan kan tí kò ṣẹ̀bí kò sí ara kankan níbi kankan kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe rárá rárá àfi kí n ṣe nítorí mi ìná option kankan mi àánú ìdẹ́rẹ́ máa wò wọ́n báyìí torí bí àṣe ṣe ṣe ṣe náà nìyẹn tá a ti bí láti ṣe nǹkan báyìí tó tán náà fi kú àlẹ́ gbọ́dọ̀ wà wò wọ́n báyìí ṣé tó bá kú la máa ní àǹkan tó yẹ ká ti ṣe kó tó ká ti ṣe kò ṣe pé nǹkan tó dùn mọ́ mi nínú rẹ̀ láti ṣe pé kí n wá gbé bàbá mi wá síbi bọ̀ kò sí option kankan kò sí nǹkan kan rárá.